Ah, I'm sorry. There's no sound on the shadow blessing. Yeah, okay, because I switched that thing. So let's put in mind that the prayer continues by God's grace. Around you dying, airy, yanona. Okay, there is sound now. Oh, I'm very, very, very, very sorry. Hallelujah. Hmm. Praise the Lord. nso àdúrà rẹ ti gbà ẹ padà pẹ̀lú ẹ̀mí ńlá ọlọ́run báwo ni lọ lórúkọ jésù kọ́ lórúkọ ìyá mi sí mọ́ gbogbo ẹni tó ń wá ọmọ lórúkọ jésù ẹ lọ rí ọmọ bí ó kọ́dọ̀ ìjọ parí kó rí ọmọ rẹ ìṣẹ̀lẹ̀ yára ọmọ kó ṣẹlẹ̀ gbogbo tí wọ́n nílò ọkọ ni tàbí aya láti bímọ orúkọ jésù ọlọ́run kò mú wá fún ọ ọkọ ni tàbí aya ló nílò láti bímọ lórúkọ Jésù ní kọ́lọ́run kò fún gbogbo tó ti wà lé ọkọ tó ti wọlé ọkọ ayé ti wà lé lórúkọ Jésù tí gbogbo ìdádúró kò parẹ́ gbogbo ìyanu tẹ̀ ń fẹ́ lórí ìdánwò ó yẹ lórí go and receive the blessing upon that exam in the name of Jesus and return with the testimony in Jesus name our Lord we pray ìwé ìgbélu ẹ bọ́ sí ìwé ìgbélu ẹ bọ́ sí orí àánú gbà ah thank you my daddy ẹ̀sùn bẹ́ẹ̀ ẹ̀tọ́ gbogbo èèyàn tó gbogbo èèyàn tó fẹ́ tó fẹ́ tàbí ó fẹ́ rìnrìn àjò tàbí ọ tó ń lọ pé ìwé ìgbélu yẹn bọ́ sí fún mi mo rí àánú gbà sọ́jáde sọ́jáde ẹjọ́ kó jáde látẹnu yín pé ìwé ìgbélu yẹn bọ́ sí fún mi o mo rí àánú gbà mo ní kẹsọ bẹ́ẹ̀ o sọ pé ìwé ìgbélu yẹn bọ́ sí o mo sì rí àánú gbà. Thank you, my daddy. Iṣẹ́ yẹn bọ́ sí. Wọ́n tó wá ìwé-ìgbélé sọ pé ìwé-ìgbélé yẹn bọ́ sí. Wọ́n sọ pé orí àánú gba ìwé-ìgbélé yẹn wọ́n ti fún mi. Ó ti bọ́ sí. Mo rí àánú. Mo ní kó sọ jáde. Ọ̀rọ̀ àìṣẹ́ ní. Bẹ́ẹ̀ ni ó sì rí fún ọ. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. Thank you for thank you for being here. God bless you. See you later on. God bless you. Bye bye.